àwọn arúgbó ìrè a fẹ́ máa fún wọn lójú wa báyìí a gbọ́dọ̀ ṣe léyìí kẹ́ ẹ lè mọ̀ ohun tí a ohun tí ẹni ká ṣe láti ṣe fún wọn we are not meant to hold money like this but a ní láti pè fún wọn kẹ́bọ̀dẹ́ rí owó yìí máa kárí wọn ní hundred hundred thousand. akíngbogbo ẹ̀yin olùfẹ́ àpàtà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́kọ̀ọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín ní gbogbo ní gbogbo ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. God bless you lovers all over the world owó tí ẹ ní owó tí ẹ dá lánàá ẹ sún ẹ̀yìn fáwọn màmá yẹn dúró dáadáa kí ló ṣe yín owó tí wọ́n ní ká dá fáwọn màmá yìí ní àná ẹ bá wa sún mẹ́yìn sẹ́ owó tán ní ká fáwọn arúgbó lánàá owó yẹn ni a fẹ́ máa pín fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan which is gbà tí a pa ilé ìlànà it was one point six million a kó arúgbó fifteen jáde ìyá ìyá kọ́ńtẹ̀jẹ̀ kó jẹ́ sixteen ó sì kọ́ ẹnìkan gan ó kọ́ ẹnìkan one two three four bọ̀dá ìdá táwọn ni one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen okay nìkan. ìyá tí ìyá sọ̀ntì ìyá sọ̀ntì ìyá ìyá ìlú dé lálẹ́ ó pẹ̀lú gan. ṣé fourteen ni wọ́n ni ṣé fourteen ni ṣé fifteen la wá kàn sí fifteen la kàn sí so ẹ bá mi kówó yòókù owó àwọn arúgbó ìrè a fẹ́ máa fún ọ lójú wa báyìí a gbọ́dọ̀ ṣe léyìí kẹ́ ẹ lè mọ̀ ohun tí a ohun tí ẹni ká ṣe láti ṣe fún wọn we are not meant to hold money like this but a ní láti pè fún wọn kẹfọdẹ rí owó yìí máa kárí wọn ní hundred hundred thousand ẹ jẹ́ ń bẹ̀ yín màmá yìí lè rà àtẹ̀yìn bàbá yìí owó tẹ fẹ́ gbà yìí kí lẹ fi ṣe kí lẹ kí lẹ fẹ́ fi ṣe. ẹ ẹ sùọ kí lẹ fi ṣe ẹ fi tajà màmá ń kọ́ màmá ń kọ́ ẹ má lẹ́yìn náà fi tajà ẹ sọ̀n fi ṣe hallelujah hallelujah possible kò possible ká tún gbé yín wá lọ́la pé nílò owó kò possible àánú tẹ́ rí gbà yìí àánú ńlá ni one point six million wọ́n sì dáfẹ́ yẹn arúgbó so àánú tẹ wá rí gbà yìí àánú ńlá ni mo fẹ́ kí ẹ jọ nípa orí ọ̀fẹ́ ọlọ́run kẹ́ ẹ lo owó yìí wisely this time around ẹbí ọ̀rọ̀ hundred thousand yóò ṣiṣẹ́ yóò tajà so kò ṣeé ṣe lọ́la ń sìn kán tó wá lẹ́yìn tún rèé o kò possible a máa rí àánú gbà o so owó yìí máa kárí ní hundred hundred thousand hundred ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dáwọ́ ìfún yín lánàá Oya, Baba, ní gbẹ ìjà ọ̀rọ̀ ni ẹ̀ nọ́mbà one ẹ̀sùn mi nípa orí ọ̀fẹ́ ọlọ́run owó tí ẹ̀kọ́jú sí kámẹ́rà ohun tí wọ́n ní kí a dá fún yín lánàá èyí tó kẹ́yìn lélẹ́yìí this is hundred thousand naira Baba, ẹ lọ fi ṣiṣẹ́ ni o ó yẹ dúpẹ́ lọ́wọ́ tó ń wò yẹ dúpẹ́. ẹ ṣeun ọlọ́run ó bùkún yín o ọlọ́run ó máa o mọ ní bùkún yín wálé o. ó yá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀nkú ẹ pẹ̀lẹ́ àánú mi ló ṣe yín lánàá pẹ̀lú tó ṣe yín tẹ́ bá gbowó ìkílẹ̀ bí ṣe sọ́júrì sọ́júrì lẹ́bi ṣe èló ni surgery tán ní kẹsí ẹ sọ̀rọ̀ sókè ẹ. surgery àti artificial is three million naira sa. Ah. surgery àti artificial. bẹ́ẹ̀ni sa ọwọ́ mi lè control ọ̀rọ̀ mi lè lo fẹ́nìtì. ẹ lè control ọwọ́ wọ́n dẹ̀ bá yín fi three million ṣe surgery. ẹ gbọ́ o wọ́n ní wọ́n wọ́n ní wọ́n ṣe surgery bẹ́ẹ̀ ń tàbá wọn àwọn èèyàn kójọ lánàá torí ẹ̀ sí lára àwọn arúgbó àná lèmi rí yín mo dẹ̀ fíìl fún tó mo ó ṣe mí lànà fún tó ṣe yín ni mo ṣe ní kẹjọ yìí wọn so n tọ́ dá fáwọn arúgbó láti rẹ́yìn ìṣarúgbó challenges tẹni ló mú kí n àdín mọ̀ so this is hundred thousand naira bóyá sẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa ṣe o bóyá ìfikówó sọ́jú ni mi ti mọ̀ ẹnìkan ọlọ́run lè rán ẹnìkan sí yín sìn pé kí ni ẹ bẹ́ ṣe lórí ẹ̀ ẹ fẹ́ payín àwọn èèyàn ẹlẹ́yìn lè control ọwọ́ yìí eléyìí ńkọ́ ẹ fẹ́ ra tv ṣàṣì ẹgbàá this hundred thousand naira ẹ máa rí ànúgbà ẹ pẹ̀lẹ́ṣẹ́ gbọ́ the Lord bless you ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tọ́lọ́run lò ẹ dúpẹ́ dáadáa. iná ò ní tọ́wọ́ yín o orókè ẹ̀wọ̀n àgbàlá gébẹ̀ náà ní rìn nira o ìjọ yóò ní túká o. ẹ má bá mi kà kó pé nọ́mbà tírì lélẹ́yìí this is nọ́mbà tírì súnmọ́ bí nọ́mbà tírì ní hundred thousand mama ẹ̀rà mà ẹ̀rà ànúgbà mama yìí ni wọ́n sọ pé mama yìí ni wọ́n sọ pé àwọn bí ọmọ méjì pé méjì yẹn ò dẹ̀ sí láyé mọ́ mama yìí ni wọ́n sọ bẹ́ẹ̀ lánàá yín tẹ̀ wá ń bẹ̀ lánàá mama yìí ni wọ́n sọ bẹ́ẹ̀ mama ọlọ́run yóò nu omijé yín nù ó tẹ̀ tí nu omijé yín nù ṣèǹpá àwọn kan náà fi máa fún yín lówó oúnjẹ lọ́sẹ̀ẹ̀sẹ̀ so màmá yìí rè ẹ bá wo kọ́mẹ́ǹtì àwọn yẹn ẹlòmíì tún lè fẹ́ rántí màmá yìí sí eré léde this is hundred thousand naira ọgọ́rùn-ún ẹgbẹ̀rún rè nígbà tá a gbé yín síta lánàá ohun táwọn èèyàn dá fún àwọn màmá hundred thousand tí yín lélẹ̀ màmá ẹ máa rí àánú gbà god bless you màmá màmá ẹ fowó ìṣiṣẹ́ ni ẹ tọ́jú ẹ ṣẹgbọ́ ẹ fi ṣiṣẹ́ ni o àwọn tá a fún lówó yẹn ẹ má yìí lọ lé o ẹ jẹ́ kán fún yín lọ́kadà kó gbé yín dé títì kẹ́ ẹ lè wọ mọ́tò láti ibẹ̀ ẹ má ẹ má rinsẹ̀ láti bí o nọ́mbà wo lè ó da ẹ tọ́jú nọ́mbà yìí owó yẹn ló lè mọ̀ mọ́ ó yá àwọn màmá yìí wọn lákàntì kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wọn lákàntì èyí màmá kò fún wọn báyìí bẹ́ẹ̀ wọn ó tọ́jú ẹ owó yìí nínú póòsì mọ̀mọ́. ẹ. màmá ẹ máa ó jẹ́ nọmba tírì màmá gidi ẹ̀yẹn dúró báyìí ó jẹ́ nọmba tírì. nọmba four lélẹ́yìí this is number four ọlọ́run jẹ́ mi ní òórá àánú gbà ó. owó tẹ ní ká kó fún àwọn arúgbó yẹn ah, hallelujah kò pọ̀ síbù kan kó one hundred thousand fún yẹn kẹ́ni má bèrè nǹkan kan ṣe ibi tó wá bàjẹ́ sí ni pé ẹlòmíì ẹlòmíì kì í ṣèpè o ẹlòmíì ò tún padà tọrọ ẹlòmíì ẹlòmíì ẹlòmíì no gbàmí ogun ni with this hundred thousand kò sí tó ní kéèyàn mẹ́sẹ̀ kankan pàápàá ẹ̀yin màmá wa yìí ẹ màmá sẹ́ẹ̀sì lọ́mọ tẹ̀ ń tọ́ ni ẹ ẹ lọ́mọ tẹ̀ sọ̀rọ̀ sókè màmá láwọn ò lọ́mọ tí àwọn ń tọ́ a nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo rò pé yẹ ká lè fi hundred thousand yìí ṣiṣẹ́ màmá ẹ máa rí ànúgbà ẹ ní wojú olójú o ẹ rí ìrànlọ́wọ́ ọlọ́run so hundred thousand rí màmá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ẹ dìde ẹ ní jábọ̀ ẹ ní jábọ̀ ayé ò ní rè é lẹ́fàṣẹ o ẹ dàgbà o wọn ò ní fi ń tẹ́lé ọkọ̀ wálé o. ó jẹ́ nọ́mbà kíni nọ́mbà kí ló jẹ́ ó jẹ́ lẹ́ẹ̀kẹrin ó jẹ́ èèyàn mẹ́rin báwọn ẹ má ya èèyàn lówó o mo ti gbọ́ ẹ̀yin ẹ lọ sẹ́gbẹ́ yàn lówó ẹ má yá yẹn lówó yóò kàn kálukú náà o ẹ má yá yẹn lówó ẹ wà àwọn ìyá wa tó tún kù arúgbó tẹ̀ wá ń bí ẹ hallelujah. meanwhile díẹ̀ nu wọn gan ti lọ lé díẹ̀ nu máa pọ̀ padà díẹ̀ nu wọn ti lọ lé torí a ti pín rẹ́sì ńrọ̀lẹ́ yìí ibi tí ẹ wá sẹ́rà kọ̀ọ̀ká o kọ̀ọ̀ká o ẹ wá ẹ wá hallelujah. ẹ̀ka ẹnìkan ni ó sọ̀rọ̀ farabalẹ̀ kílakíla ní òṣèlè. wọn ti fa wa ní ráìsì lórí. wọn ti báàgì márùn la pín kò wá kárí ẹ̀rawọ́ ẹ máa gbọ́ ibi táwọn ibi tọ́lọ báàgì márùn-ún la já a ti ṣe tó pọ̀ lénìí ní tó máa ṣẹlẹ̀ ni pé ẹ̀rawọ́ ẹ̀bẹ̀ èèyàn mẹ́rin ló wà níbí mò ń bọ̀ at least báàgì mẹ́ta sí mẹ́rin yóò ka ìyìn tẹ̀ ìjókòó èlò náà ta báàgì kan èlò ráìsì báàgì kan. six thousand thirty six thousand àwọn mọ̀mọ́ ìjókòó nǹkan ráìsì fún wọn kò dẹ̀ tó àwọn tó dẹ̀ jókòó yìí báàgì mẹ́rin sì máa lọ lórí wọn ẹ̀yin tọ́lọ́ máa fẹ́ lò fún báàgì ẹ bá wo kọ́mẹ́ǹtì yẹn o ẹ̀yin tọ́lọ́ máa fẹ́ lò fún báàgì ráìsì with four bag wọ́n máa ó sì máa fà ń bí báyìí a ti pín wọn bá àwọn ìta pín dà ẹ bá ń gbé kan lára àwọn ìta pín ẹ bá ń gbé kan lára ìta pín ó ń dà so àwọn ráìsì ta pín lélẹ́yìí báàgì ta ráìsì ta pín lélẹ́yìí so god bless ẹ̀yin tọ́lọ́ máa fẹ́ lò fún báàgì ráìsì yẹn kí ló dé ń bẹ̀ yẹn sẹ́yìn nìkan lẹ́wà ń bí ni so báàgì ráìsì lápẹ́ àwọn ọmọ wa gan lọ́ọ̀ ní ìsànú wọn. iná ló ṣẹlẹ̀ àpò owó ọkọ̀ ráìsì mu lágbára mi ìpò owó ọkọ̀ mi ìpò owó ọkọ̀ àti pé nọ́mbà four ẹ máa bá ń ka owó yẹn o. màmá ẹ̀yin ní nọ́mbà five mọ́mì kílẹ̀ four hundred thousand yìí ṣe báyìí ẹ ẹ máa fi tajà ẹ ṣọ ẹ jẹ́ kówó ìdàgbàsí lọ́wọ́ yín ni o hundred thousand ni o ṣẹgbọ́n màmá God bless you mama. we love you ẹ lọ fi ṣiṣẹ́ ni ẹ dìde àmì ẹ dìde àmì ẹ lọ fi ṣiṣẹ́ ni màmá ó jẹ́lẹ̀ kelo hundred lele ẹlẹ́ẹ̀karùn this another hundred thousand màmá wọ́n ní ká fẹ́ yín ní one fifty ni ẹ bá mi dáka fún màmá yìí kan jókòó ẹ jókòó wọ́n ní ká ẹnìkan ló ní ká fún ẹnìkan ló rán wá sí pé ká fún yín one fifty so ìyẹn ó dá yà sọ́tọ̀ ẹ bá mi dáka fún màmá yóò da fún yín màmá ah, màmá àgbámọ̀ ti dé kí lẹ́wà àdúró owó àdúró owó ìṣe báyìí màmá ẹ màmá ti rẹ́rìn ẹ mi ká ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ àgbọ̀ yìí kí lè ní ká ṣe kí n fi sọ́wọ́ kábàáyín fi sọ́wọ́ kí wàá lè fẹ́ fi máa ṣe ó dà ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ n kó fún yín báyìí lójú gbogbo yẹn náà ẹ jẹ́ n kó fún yín eh, ọgọ́rùn-ún ẹgbẹ̀rún tí yín lélẹ́yìí ẹ máa rí àánú gbà màmá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó ṣe lè fún yín ẹ dìde ẹ dìde àmín àmín àmín àmín ó yá ẹ lẹ́yìn báyìí débi àbẹ́ nìkan ẹ bá wọn gbà sówó. ẹlẹ́ẹ̀kẹ́ ló ni màmá ẹlẹ́ẹ̀kẹ́ ló ni wọ́n. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́kẹfà ẹlẹ́kẹfà ẹlẹ́kẹje rèé màmá hundred thousand rèé kí lẹ fi ṣe owó ìpọ̀ mọ̀mọ́ ẹ jẹ́ mi báyìí fi wọ̀ ọ̀kan ẹ kálẹ̀ mi báyìí kò sápò èmi àmọ́ ara náà ẹ fi tajà ẹ dẹ̀ ṣùọ́ ẹ ra àánú gbà o ẹ jọ ẹ fi ṣiṣẹ́ ni o ṣẹgbọ́n màmá we love you ẹ ṣe o ẹ ní jábọ́ o ẹ ṣe ẹ dúpẹ́ dáadáa o ẹ ní jábọ́ o ẹ ní ṣìṣe o. ẹlẹ́ẹ̀kẹ́ ẹ má ya yẹn lówó o iye àwọn tó wà bíi ní ọjà mọ àwọn tó kù fifteen gbogbo àwọn tó dúró àbí one two three four five six seven eight so ẹlẹ́ẹ̀kẹjọ rèé mama kí lẹ́ẹ̀ four hundred yìí ṣe báyìí. wọ́n fi máa tajà. ẹ jẹ́ mi bá yín kú ọwọ́ kí n súnmọ́ wọn ẹ. ẹ jẹ́ kí n máa fi tajà. ẹ máa fi tajà ẹ ṣíṣọ́ pé fi tajà ẹ rí àánú gbà o ẹ fi tajà ní o ẹ dúpẹ́. ẹ̀yin tẹ́ ẹ kọ́ránṣẹ́ sí wa ọwọ́ ayé ò ní báyìí o ah, ọ̀fà ayé ò ní báyìí ẹ ṣé o. a ah, inú mi dùn sí ní tánṣe fáwọn ìyá yìí kò sí ní tó dáa tó láyé yìí ẹ yóò mú kárúgbó bọ́ lóko two two thousand one thousand kí nìyẹn fẹ́ ká ẹ tó bá tó bá di sun ẹ bá wo kọ́mẹ́ǹtì yẹn mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ṣé wọn nìkan ra ráìsì báàgì fáwọn wọn ń sọ ẹnìkan máa kọ́mẹ́ǹtì pé kan ra báàgì ráìsì mo jẹ́rìí mo jẹ́rìí ẹnìkan ó kọ́mẹ́ǹtì pé kan ra báàgì ráìsì fáwọn tó dúró yìí so apín ráìsì fún wọn ní ibi tó dẹ̀ ká dé nìyẹn with four bags ẹni báàgì kan ta six thousand àbí very good tó bá di Sunday á tún fifteen mi nílò mo àlèyé lèyí hallelujah a ti sọ pé a ti sọ pé díẹ̀ látòjé díẹ̀ látòkè àjọ eh, ẹ má wọrí gbogbo ẹ di Sunday gbogbo ẹ di Sunday kila nọ́mbà kí làwọn eh, mama, nọ́mbà màmá ọgọ́rùn-ún ẹgbẹ̀rún rè ẹ wọ́n ní kọ́sọ̀ táìtì àìjẹ́ kan lọ ṣiṣẹ́ tán bá ṣiṣẹ́ wọ́n á mú ìdá mẹ́wàá wá. so mama five thousand five thousand for rice oya tàbá ta ló ń pín ní kínní tó ti pín yẹn. màmá kílẹ̀ fowó ìṣe iṣẹ́ ni mi ẹ̀ ṣe iṣẹ́ lẹ́bi ṣe ẹ ṣùọ́ iṣẹ́ ni mi ẹ̀ ṣe ẹbí iṣẹ́ ni màmá o ó yẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń wò yìí ẹ dúpẹ́ àmín ẹ ní dààmú lọ́rùn ẹ ní sáré ọmọ yín àdààmú ẹ̀yin gẹ́gẹ́ ò ní dààmú. ó dé ó dé mélòó mama ẹ ma ẹ pẹ̀lẹ́ ma mama ẹ dé ẹ dé ẹ mama mama olúwa olúwa wa mama ṣẹwà mama ṣẹwà kí lorúkọ yín ẹnì kẹwàá rèé o owó dà this is another hundred thousand mama ẹ kọjú sáwọn tó wọ yìí bó lẹ́sìn wá fowó ìṣiṣẹ́ báyìí owó ìmọ̀ pọ̀ ọgọ́rùn-ún ẹgbẹ̀rún má ọlọ́run ni ó ṣe é mo mà ní bó lẹ́sìn fi ṣiṣẹ́ iṣẹ́ wo lẹ́ ń ṣe màmá dé sọ́dọ̀ wọn ẹ́ rọ́bà kí ni ń jẹ́ rọ́bà látòyìn lọ ẹ̀ wá gbọ́dọ̀ tápàrọ̀ mọ́ owó ní kẹ́ mọ̀ sí irú òwò wo tẹmọtẹrẹsì àtẹwà ẹ pẹ̀lú hundred thousand yìí mo mọ̀ pé Ọlọ́run ó sìn yín débi tó ga àwọn ọmọ yín àdẹ̀rẹ̀ ànúgbà mọ̀mọ́ nípa orí ọ̀fẹ́ Kristi hundred thousand tọ̀dọ̀ yín rèé lára àwọn tá a gbé life lánàá ẹ ṣé màmá yóò dára fún yín màmá ẹ dìde màmá ẹ dìde yóò dára fún yín àmì ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tọ́lọ́ ń lò ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tọ́lọ́ ń lò báàdù ráìsì kan tó máa pín náà báàdù ráìsì ọ màmá ẹ máa lọ màmá ẹ ìyá ọ̀yà ẹ ẹ di ẹ di ẹ di ẹ jẹ́ bá yín di ẹ jẹ́ bá yín di màmá o màmá o ìyá ti tán kókó ẹ pẹ̀lẹ́ màmá ẹ ṣé màmá yes màmá ẹ rà màmá ẹ five bags ó sì lọ sí ìjọsọ ni so ti pin rẹ bá a mú iphone mi kí n pin ní. wọ́n ti ń béèrè pin the account. ṣáà ti pin wọ́n ti pin ẹ̀ o. pin the account ẹ ṣeun ẹ̀ tọ́lọ́run ń lò ẹ ní jábọ́ o ah, ẹ̀yin arúgbó ẹ bá wa ṣàdúrà fún wọn. arúgbó tó arúgbó tó nírun funfun dá tó nírun funfun dá dáa arúgbó kan tó nù sí dáadáa ó yá ká ó nà. ẹ sí rúbú kẹ́mi ṣàdúrà. Àmín. Jésù lọ. Ó yá ta ló fẹ́? Àwọn tó ń jókòó yẹn à ń pín rice fún wọn ni. Ibi tó dẹ̀ di aṣọ fún wọn. Ẹ̀yin ló kàn ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹlẹ́ẹ̀kẹ́lò Mama. kílẹ̀ fi hundred thousand yìí ṣe jésù olúwa wa màmá kílẹ̀ fi hundred yìí ṣe ẹ̀sùn fáwọn yẹn. irú ọjà wo màmá. snacks àtóúnjẹ tútù àti drinks. ṣé ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀ fi tajà ẹ̀ fi tajà ni o ẹ ra àánú gbà o God bless you mama ẹ ṣe o Ọlọ́run àbùkún yín o wọn ní gbogbo yín wálé o gbogbo tí ẹ ń bí wá lọ́dọ̀ lọ́lọ́run á ṣe fún yín o God bless you. ó yá ọkùn mélòó ọ̀pẹ́ta àká nọ́mbà ti wà ń bẹ̀rẹ̀ yín tẹ́ fẹ́ ra ráìsì ẹ bá ń wo ta ló lóun ó fún wọn báàgì ráìsì kan ẹnìkan báàgì kan ẹnìkan náà máa ṣe báàgì mélòó náà nílò mẹ́rin ti tó ṣé márùn-ún ni. àwọn kan ti sọ pé márùn-ún ti jọ sọ ní. márùn-ún ẹ márùn-ún. Oya, mama, màmá kí lorúkọ yín màmá ẹ̀yin lẹ́ni wọ́n mú mi wọ́n mú mi wọ́n mú mi wọ́n mú mi ẹ ẹ ojú yín ò tiẹ̀ rẹ́rìn ìyá ó ẹ ó ẹ fẹ̀yìn sí kámẹ́rà ah ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé mama wa ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé mama. o. ẹ̀ǹdé ah ah ẹ lẹ́ wọ̀n mọ́ ẹ kẹlẹ ẹ ṣe o ẹni dá mẹ́mọ rí ṣe o ẹni dá mẹ́mọ rí ṣe o kò ní kọ̀ọ̀kan kò ní fi tẹ́lẹ̀ ọ̀fọ̀ wà ní o mẹ́mọ rí ṣe o mẹ́mọ rí ṣe o iṣẹ́ wo lẹ máa ṣe ìyá ẹ bọ́ báyìí mo ń ta karosíìnì èédú àti gbogbo èlò. mo ń ta karosíìnì èédú àti gbogbo èlò. mama ẹ dé karosíìnì wá fún mi. Ah, ẹ gbé wá ẹ sọ mama hundred thousand ti yín rèé ẹ fi ta èédú àbí ọlọ́run mọ̀ ra àwọn èèyàn wa lọ́wọ́ o irú nǹkan báyìí dáa pọ̀ ah, inú mi sì dáa dùn ọlọ́run inú mi dùn sí ju one thousand two thousand a fún wọn lọ àbí ọlọ́run mọ̀ jẹ́ àjíyà hundred thousand mọ̀ rẹ̀ ẹ́ mọ̀mọ́ ẹgbàá ẹ fi ṣe ẹdúpẹ́ ẹdúpẹ́ ẹdúpẹ́ ẹdúpẹ́. ẹ ṣe o ẹ mọ rí tẹ ní dáàmú o ẹ ní sàgbéjẹ wọn o ní bí tẹ́lẹ̀ ọkọ̀ wà lé o ẹ ṣe wá o ẹ ṣe o two hundred ọwọ fẹsẹ wọn ti kó lẹ o wọn ti kó lẹ o wọn kó lẹ ẹ wọn ta lọ sí lábọdé. bọ́dà ṣe mọ̀. ó ti dé ẹ ti dá Facebook wa mọ̀ bó ti dé glory be to God ẹnì kẹlónì ẹnì kẹtàlá ẹnì kẹtàlá rè mama one hundred thousand rè kílẹ̀ fi ṣe àti pé ara iṣẹ́ church member ni. ara ẹ ti wá mama kílẹ̀ four hundred yìí ṣe múrí márùn yìí kílẹ̀ fi ṣe ẹ fi tajà ẹ gba five ẹ dé ẹ fi tajà irú ọjà wo mama ẹ epo pupa ẹ rí àánú gbà ọlọ́run ló ṣe kí a ló ṣe network báyìí ẹja dúbẹ̀ ẹ̀sùn báyìí through network. mo mo feel fún bọ́dà ẹ feel for him sorry ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ bóyá ẹ fẹ́ donate fún bọ́dà ẹ special ẹ lè ràn mí sí wọn torí wọ́n dá acid sí wọn lára ni. wọ́n ní kó wá tẹ́lẹ̀. ọjọ́ ti lọ àwọn èèyàn ń dáwó náà lọ́wọ́ náà ni ẹ má wọ́n fi mọ́tò gbé ní èyí sí bàbá ìrè ó ti sùn lọ. kò lọ mo fẹ́ e. torí n tán ni wọ́n ṣe wọ́n bẹ́ẹ̀ bàbá kílẹ̀ four hundred thousand ṣe ẹ má sunkún ẹ má sunkún má gbọ̀n jù kí ló ṣe owó operation lẹ̀ ń wá ẹ má tù ẹ ti ẹ dúpẹ́ ilé náà ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ọwọ́ tó dá owó báyìí wọ́n dúpẹ́ lọ́wọ́ yẹn má gbójú wọn jù wọ́n dúpẹ́ lọ́wọ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ já wọn tí ẹ̀yin tẹ́ fẹ́ rán mi sí bàbá yìí wọ́n fẹ́ jọ operation ni o èló lọ operation yín. ẹ lálàáfíà. ẹ orí ẹ náà la wà bàbá ẹ má kúnlẹ̀ orí ẹ náà la wà. hello yes à ń ṣètò lọ́wọ́ ta ló sọ̀rọ̀. God bless you lovers. bóyá báàgì mẹ́rin náà ti fún wa lọ́rọ̀ ẹ̀fẹ́ báàgì mẹ́rin náà ti fún wa méjì tí a ti gbé wa ó yẹ máa gbé àwọn yẹn wá àwọn tó fẹ́ fún wa ní báàgì kan sí ọ̀nkú ẹ̀ lọ́jọ́ kù. ẹ máa bá wa gbé ráìsì wá o thank you so much lovers all over the world next week a tún máa tún wo àwọn arúgbó fifteen mi náà ṣó dábàá ṣe ń ṣe yẹn tí ò bá ti dábàá ṣe ń ṣe ẹ jẹ́ kí a mọ̀ bẹ̀mí wòye pé ó dára. ẹ máa jẹ bẹ́ẹ̀ ni o ẹ máa kájà àwọn àgbà yẹn ẹ máa káwọn àgbà yẹn ẹ jókòó ní ẹ jókòó ní ẹ máa kọ́ máa ń dẹ̀ wọ́n ti kọ́kọ́ ra báàgì méjì wá ná so i think this is better way ẹ má pariwo i think this is better way to to make them to to to make them be established lórí iṣẹ́ kan ní tí mo wò nìyẹn mo wòye pé ọ̀nà tá a fi lè empower àwọn rèé àwọn arúgbó yẹn so that ìyà ò tiẹ̀ mọ́ dínkù pẹ̀lú iye tán mú lọ yẹn wọ́n á ṣiṣẹ́ náà wọ́n á ṣiṣẹ́ but àṣejù ẹlòmíràn pọ̀ ni. Eh, but nípa orí ọ̀fẹ́ ọlá mọ̀ pé lẹ́yìn it will go a long way mo gbàgbọ́ it will go a long way ṣé ká tún gbá àwọn fifteen mi wà ní next week ẹ bá ń wo àwọn fifteen mi ṣé ká tún gbá wá next week ẹ bá ń wo comment another one back òun náà ń gbé bọ̀ yẹn very good very good very good. ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ very good very good gbélé kan sí lọ́wọ́. ẹ bá mi yes. so ṣe ṣe bẹ́ka ẹ máa wò wọ́n ti wọ́n ẹ́. so god bless you ṣe ẹ fẹ́ ká máa gbóhùn wá bẹ́ẹ̀ ní every excuse me lẹ́yìn yẹn ẹ fẹ́ ká máa gbọ́ wọn bẹ́ẹ̀ lẹ́fírí week ṣé ká tún gbé arúgbó fifteen mi wà ní next week ẹ já máa ẹ máa bá wọn comment àwọn èèyàn ṣé ká tún gbé fifteen mi.